One TV. Hello, everybody. My name is Olufunke Akindele Bello, and you're watching Sing One TV YouTube channel. Here is your one-stop hub for African entertainment. I'm not really happy the way you are treating that girl hairstyle now. Sir, girl, say Latin mobile. Say we have talked. You think you can treat me like that and talk me? You fool! I didn't do anything. Don't lie, you did. Uh, Shut up! Uh, move it. So eh? move it. When you get to the station. Give me today. Mama, you go give me. Mama, wait, please. You go give me, Peter. Here you get to watch the latest movies from Sing One Production, comedy, TV shows, latest news. You want to put it on now? We want anymore? I don't know you. I don't know you. You know me, Abi. You don't know me. I know you. Talk before I blew your head. I know you. Peace and progress of the town of Ayutoro. That's right. So if you're not subscribed, why don't you click on it? Subscribe now. Little secret, click on the bell icon so you get to know anytime there's a new upload. Sing One TV. slave dada ẹnìkan ò rí tọ́lọ́jọ́ ṣe. ẹsikúsà orókù lè sọ báyìí tí dókítà bá wá dé kí lè wọ́n sọ fún wọn. dókítà ṣé tí dókítà bá wà bí ó lè dá adéwòye ah, kó je, je, je, gbọ́nrún darí adéwòye ti bà ẹ ti kú jẹ́lẹ̀ rí yẹn.

ìyàwó ẹ̀ easy easy easy ìyàwó ẹ̀ di fi sùn. ibo ló ibo ló lọ fífi rẹ fífi rẹ fífi rẹ wọ́n ti pẹ̀tẹ́ ló ti sọ ẹ́ sọ́ọ́rì ìbúra tó máa ṣe mí báyìí ṣé kí tó dágbére fẹ́ mi rẹ̀ ó yá. ìyàwó ẹ̀ di ní sùúrù. kí ni. tẹ béèrè fún náà ni sà. mo ní fún mi lọ́sàn. oranges náà ni sà ọsàn ni a fi machine fún síbẹ̀ sà. Ah, ọsàn lẹ fún ló pọ̀ tó yìí. bẹ́ẹ̀ ni sà. mélòó wà lẹ fún tó pọ̀ tó yìí. Ah, ó pọ̀ díẹ̀ sà. buwaka wò. ó sì dán lójú bọ́sán ni. bẹ́ẹ̀ ni sà. tí kìíní yóò bá jọsùn lẹ́nu tí ẹ ta. ọsàn ní lóòótọ́ ọmọ ní ọ́. bá ń busi busi busi busi busi busi. Mm-hmm. Allah mübarek anziye. Amin. sir um, ẹ wọlé sí inú mọ́tò kẹjẹ ká máa lọ sí ọ́fíìsì. inú ọkọ̀ ilé uh, bẹ́ẹ̀ ni. fíye mo níṣẹ́ ọkọ̀ lélẹ̀ ṣá. ọkọ̀ ní sá. dákun gbọ́ ṣé ẹ̀yin ò lè rí àwọn ọkọ̀ tí mo ń gùn bọ̀ọ̀rọ̀ tó jẹ́ pé tíìdì rẹ̀ bá sọ̀kalẹ̀ sí níbi tí mo wà yìí ẹnu rẹ̀ ó sì sọ àrò ògiri lọ́hùn kò síyùn rárá ni stretch limousine lẹ́ ń sọ̀rọ̀ yẹn sá. bọ̀mí o bọ̀mí o gbogbo wa pátá la mọ̀ tí wọ́n ń pè l'ambulance kì í ṣe ambulance mò ń sọ o. mi ò dárúkọ ambulance ọ̀gá stretch limousine ọkọ̀ tó máa ń gò yẹn but ọ̀gá um, ọkọ̀ yẹn is more of ceremonial vehicle nowadays. Cool ẹbí kan fi ṣe ìgbéyàwó kan fi ṣòkó àgbà kankan ló ń fi ṣe ẹ wọlé lè Land Rover nǹkan tó bí fìtì ni mo gbé sílẹ̀ sá. pa yes sir. pa yes sir. ọkọ̀ tí èmi fẹ́ gùn nìyẹn now ẹ wà lọ bá ń wá um, ẹ bá mi wá àwọn security tí wọ́n bá ṣe àyà ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ tó jẹ́ pé tí wọ́n bá yọ lókèrè báyìí gbogbo àyà ọ̀tá ò ti mọ̀ ọ́n já méjì ń wájú kí méjì ò tún wá lẹ́yìn kémi wá wà lẹ́yìn àárín tó yẹ pé gbogbo àtọwọ́já ọ̀tá bá dé báyìí eh, àwọn ni wọ́n mọ̀ dojú kọ wọn. Uh, uh, um, excuse me sir ṣẹ́rí ti security yẹn kò sí ṣòro pẹ̀lú ẹ̀ mo mọ̀ pé k ẹ̀ máa fún mi ní àwọn boys tí wọ́n ft tó ń dẹ̀lé fàyàgbá wàhálà ṣùgbọ́n tí ọkọ̀ tẹ̀ ń sọ ẹ wo ọkọ̀ tó bí fìtì yín lélẹ́yìí. pa sáà ohun tí mo fẹ́ nù tí gbogbo ohun tí mo wí ìbá ti rẹ́dì ẹ pè mí nulẹ̀. sáà. gbé microphone sí mi lẹ́nu kí n máa pariwo. But to say the fact, you can still advise him. Pé kí ni? Dọ́ lọ gbá jùmọ̀ iṣẹ́ tó bàjẹ́rẹ́. Ìmọ̀ tó wọn lóyìnbó wò lè sọ. Òfin skúsà àti wọ́ṣẹ́ ọ̀nà dẹ̀ ti dolóyìnbó wọn mi lọ́wọ́. Jọ̀wọ́ bọ́ sídìí ọkọ̀ jọ. Ọ̀gá ṣe tiẹ̀ náà, òun náà tún ṣe tiẹ̀. Jẹ́mi ṣiṣẹ́ gbàgbà ọ̀lọ́. Bí òyìnbó gbélé wa gun ambulance. Tó bá yẹ máa ní gbé yín lọ mọ́ṣúárì. Thanks. ọ̀gá mo ọ̀gá mo wà bí wà ẹ̀. ọ̀gá. mo tún ti bára mi ń ta. sà ẹ máa bọ̀. pa sà ìta mo tún bára mi yìí. ẹ ẹ̀yin lẹ fura yín síta sà. sọ́rí ìwọ ọmọkùnrin yìí pé ṣá kí ló dé tó tẹ̀lé mi mo tún ti bára mi ń ta. ṣe rí bó ṣe ń gbé yín lọ yẹn ẹ máa jáde bí mi náà ṣe jáde ní sà ẹ má bínú ẹ wọlé padà sà. tuntun wọlé. ẹ wọlé ẹ máa lọ. ó fold it fún. mo tún ti wọ̀. ọ̀rọ̀ ẹ ẹ máa bọ̀. mo tún ti wọ̀ o. ẹ máa wò ó sìn ẹ máa wò ó sìn bẹ́ẹ̀ fi ni bíbá ẹ máa bọ̀ ẹ máa wò ó sìn. bíi ó ti bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. ìkànnì ẹ o ah, ìwọ ọmọkùnrin yìí burú o tí gíláàsì bá gé mi lọ́rùn àbò bá gé mi lọ́wọ́ kí ló tún kù tí mo fẹ́ fi jayé. kò lè gé yín lọ́rùn tàbí kó gé yín lọ́wọ́ torí pé bàbá tó bí yín ló ṣe síbẹ̀ kò dẹ̀ gé wọn lọ́rùn títí tán fi lọ bá bàbá tiwọn sọ kò lè gé yín náà lọ́rùn. kọ́tọ̀kọ̀tọ̀ òun ni gbogbo ohun tó ń sọ lẹ́nu ṣó ti gbọ́ ọ̀gá ẹ rọra take care easy sir àwọn òṣìṣẹ́ wa náà ń wò yín ṣe yín o yín ṣe pé àwọn òṣìṣẹ́ yín wò yín. jẹ́ Good morning, sir. Yeah, good morning. Ẹ kò lẹ́kú um, Ọ̀gá, ara àwọn òṣìṣẹ́ wa nìyẹn. Um, ẹ kú o. Yes, sir. All right. Yes, sir. All right. Let's go. All right. Hey, yá ṣe. Irú ìmúra wo lọmọ ọ̀gá mú yìí? Toxin náà pe nǹkan tán wọ̀ yẹn. Mi ò dẹ̀ rò pé on a good day ó yẹ kéèyàn wò wá sọ́fíìsì. Bóyá ọ̀gá ní event tán lọ́rọ̀ lẹ́yìn, pé ní ni wedding wọn àmọ́. Tuxedo nínú ọ́fíìsì. Láì ṣe pé bóyá ó ní wedding àbí dinner. Àrà ah, náà fi dá, àrà ọ̀dẹ̀ ní tán lé alára. Àrà. ara ń gbáà ni. ó jẹ́ padà sẹ́nu na ya ló ṣiṣẹ́. Hmm. padà síbẹ̀ wọ́n sọ tiwa àwa náà sọ tiwọn. MD, hmm. Oh, ẹ kú jòkó. ẹ káàbọ̀ md. ẹ káàbọ̀ sá. ẹ lẹ́ o bóòlù ọ̀gá ẹ rántí ojú ìmọ̀ ọ̀dọ̀. md md bóòlù. adúpẹ́ sá. Ah, mọ́mọ́ rí ọ eh. kí ló wà ń fúlọ̀. Eh, eh, mo fẹ́ suggest kankan ni sá mo fi pé àsìkò ti tó láti ṣe introduction yín pẹ̀lú àwọn òṣìṣẹ́ wa yòókù so that gbogbo nǹkan á lè máa lọ létòlétò sá. Ah, md n ló wá yọra rẹ lẹ́nu wá sí eh, lọ́ọ̀rì kún wọn wá báyìí ní ìsìnká sí ń tà rárá sá o kò ń ṣe nǹkan tí a lè ṣe ń bì báyìí nínú conference hall la máa ṣe. conference hall. bẹ́ẹ̀ ni ah, ah. a wà fi inú tèmi lẹ́ni àyìn a àmọ́ wá wá olùkàn kiri ah, ah, rárá kò jọ eh, a jẹ́ wípé ẹ yàyà mọ́jọ́ mi nù. Ah, eh, no sir a ṣẹ̀ṣẹ̀ ní máa wá hall káàkiri inú ọgbà iléeṣẹ́ wa bíbá iná ní hall wa. nínú ọ̀dọ̀ wa ń bí náà ni ntẹ́ ń pè bẹ́ẹ̀ nu hmm. <laughs> lọ́kùn ọwọ́ inú ọgbà ńlá ìbáyé ni ká wúlò ju ara wa eh, ká dára wa mọ̀ báyìí nìyí lọ́kùn ọwọ́ bẹ́ẹ̀ ni dákun sórí bó ti ń lọ yìí ẹ bá ń yà lọ́dún àkàntáàtì ní kó gbéwèé owó wá torí èmi nílò owó. mo ní kó gbéwèé owó wá mo nílò owó. all right sir. yeah, uh. Ah. Official. Ah, yes, sir. Uh, mo gbọ́ tí ẹni kí wọ́n pe accountant kó gbé ìwé owó wa ẹ jọ ṣé mo lè ní ẹ̀dí nǹkan tẹ́ fẹ́ fowó ṣe. Ah, ah, pa kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí èmi nílò owó láti fi ra àwọn aṣọ ọ̀gbàlódé ni mo fẹ́ mọ wo àwọn aṣọ àwòdámi ẹnu wo bí irú èyí tí mo wò mo fẹ́ ní lọ́lọ́pọ̀rọ̀ yanturu ìwọ mo wá gbé sí ọ̀hún lé lọ́wọ́ mo sì mọ̀ pé ó ṣe. ó dá bẹ́ẹ̀ sá ó dá torí bí a la ṣe máa ń kó ni ẹ̀rù ní sídẹ̀ ní sọ ní lọ́jọ́ ẹ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni uh, sexist ò ní a máa ránṣẹ́ pé. Hmm? steel. oh no. Ah, òun jalè ni. irọ́ steel ti irin s-t-e-e-l bá a ṣe ń porúkọ ẹ nìyẹn ló ní iléeṣẹ́ needles and stitches ṣe rí <laughs> tó ń bá gbé aṣọ fún yín ẹ̀ ń ṣe ló máa dàbẹ̀rẹ̀ pé ọlọ́run rán ọmọ yín lára látọ̀run yeah it's gonna be very wonderful ẹ fọkàn balẹ̀ sir. <laughs> ìyún ọgán ló dáa ó yẹ wa mójútó ní ìsìn torí èmi tó ń wò yìí mo fẹ́ máa pààrọ̀ aṣọ bí ẹ̀gà onírúurú laṣọ ọ̀gá kémi náà wà mọ wọṣọ lóríṣiríṣi bíi tọ́gà ẹ ṣètò bíye <laughs> bíye iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ rẹ. ẹ ṣe ń dorí ilé ìkodò yìí ò dá àwọn èèyàn lè wọlé kán lè bá yín bẹ. àwọn àwòrán lè fi wo ń tèmi ah. àbí kíláàsì orú ilé tó ṣojú dáadáa yìí rú ọmọ yìí. àlejò lè wọlé ni ẹ̀rọ máa wò bẹ́ẹ̀. Oburu? Okay. Push him. Yeah. É. Mm uhum. -hmm. na who be the bagger àwọn náà ni na who be the mugun àwọn náà ni he spare me the money mo láàjì gan ìdú mi dùn mí ní ńláàjì gan ó yá máa jó lọ èyí oníkókó wọlé máa jó baby. bèbí ya koko wọlé máa jó lọ bèbí spare me the mugu, baba nani you call me the money aso nani you do me do me aso nani oya kó wọlé máa jó lọ eh, baby. <laughs> you me the money you me the you call me the money. <laughs> Hello and welcome to Cine One TV. Are you experiencing any problem with our mobile app? Kindly contact our 24-hour online customer service you can call us or send us a WhatsApp message on plus plus two three four eight zero three six three three four two two nine or on plus 234 8090717512. Our agents are always ready to respond to any of your complaints. To join the Sinwan family, all you have to do is download the Sinwan mobile app on Google Play Store or on iOS Store. Don't forget to also subscribe to our YouTube channel to enjoy free, hilarious, and entertaining content like Jennifer's Diary, Industry, and many more. You can also follow us on all our social media handles at Sin One TV. Sin One TV! Nollywood at your fingertips! àríkẹ́. wàṣọ. mo ti rí wàṣọ. Ah, ibo ló dà ibo ló mú. Ah. má bọ̀ má bọ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ lórí ọ̀kadà má bọ̀ má bọ̀ má bọ̀. báyìí kò mí kàn. àríkẹ́. jẹ́ àlọ́ jẹ́ àlọ́ má ń tiẹ̀ tí mo bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ránṣẹ́ sí wọn. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá ó yẹ kí n mọ irú àlejò tí a gbé wọlé ṣòye yín gẹ́gẹ́ bí iṣẹ́ mi ní pàtàkì jùlọ àdúgbò bíi tí a ti gbé wọn yẹn ibẹ̀ yẹn àwọn ọmọ tó máa ń rìn bẹ́ẹ̀ tó ti yín. orí sọ lóòótọ́ ṣùgbọ́n ẹni tí wọ́n ń wò lórí ìjókòó yìí fi èmi àti ẹlẹ́ ìwọ́mọ̀ lọ́nà wọn lọ. Uh, all right sir àbí uh, kí n pe àwọn security wa kọ́kàn yẹ̀ wọ́n wò kan tú wọn yẹ́bẹ́yẹ́bẹ́ kọ́kàn lè balẹ̀. fi gbogbo èyí lẹ̀ dá mi dóhùn wọ́n mọ̀ lọ́ntì. all right all right uh, ẹ kú jókòó àǹtí àǹtí ẹ kú jókòó. thank you. you're welcome. ilé mi ló ti dé ìlú àríkẹ́. ilé. bẹ́ẹ̀ ó yẹ ọ lẹ́nu. Vivian Westwood ló wọ̀ ah, excuse me. kí ló dé. I'm still in shock I'm surprised. Thank you. Thank you. Wàásù. Ah, Àríkẹ́ sọ fún ẹ náà mo ní o mọ̀ pé mi ní wàásù mọ́ Prince Adéwálé Ìgbàyídọ́lá Ọlámbímọ nínú Ọlọ́ládé owó òníran èmi ni mo fẹ́ excuse me <laughs> Prince Adéwálé. ọmọ bá ń jẹ. <laughs> níbo níbo bíbá báwo ló ṣe débi where are we. ilé mi ló ń wò yìí. what bẹ́ẹ̀ ni. <laughs> ilé ilé ìwọ yìí báwo ló ṣe dílé ẹ báwo ló ṣe ṣe. àwa má rí ìdìníṣẹ́ olúwa tó kọjá àti wòlíì èmi tó ń wò yìí mo rìn débi tẹ́tọ́ mi á sí mi. àìtọ́ ẹ. bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀bi ti báwo i don't get it. Hmm. iná ló kú ló fi irú bojú ọ̀gẹ̀dẹ̀ mọ̀ kú fọmọ rẹ̀ rọ́pò hmm. lẹ́yìn ikú bàbá tó bí mi lọ́mọ ni mo jogún ilé tó ń wò yìí àti iléeṣẹ́ ńláńlá. hello. bó ṣe rí gan-an nìyẹn. bàbá tó bí ẹ lọ́mọ <laughs> i don't get it báwo ni bàbá ẹ láti Araromi village ṣe di bàbá ẹ ní city ah, ṣe bí ìbílẹ̀ yẹn náà I don't get it. Ba ah, bàbá ẹ̀ kọ́lé síbí báyìí. Àríkẹ́, ṣé o fẹ́ mọ bàbá tó bí lọ́mọ jù mí lọ ni? Okay, <laughs> no, no, okay, má bínú. Ah, I'm dreaming, I'm dreaming, ah, mo ń Okay, bàbá tó bí ẹ̀yin mélòó ni dáàdi ẹ̀ bí? Àríkẹ́ máa bọ̀. Ah, I'm still in shock. Jókòó báyìí. Hmm. Àkọ́bímọ ni mí, mi ò lẹ́gbọ̀n. Àbígbẹ̀yìn sí ni mí, mi ò lábúrò. Hmm. Wọ́n sọ fún mi sìn pé ìwọ nìkan ló bí. You're an only child. Afẹ́fẹ́ mi nìkan ló ń darí ewé igi oko ẹ̀fúùfù lè lè ríṣẹ́ ṣe ń bẹ̀ rárá. <laughs> so nǹkan tó ń ṣá láti sọ fún mi sí pé ìwọ ló inherit gbogbo wealth yìí right àti gbogbo businesses bàbá yẹn i'm sure wọn ṣì láwọn lé mi náà. dáadáa. ìwọ ló ní everything. èmi tí mo jogún ẹ̀ ni. wow ah, mm. ah. ẹ̀fúùfù ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ báyìí wọ́n máa gbà ní ẹ̀fúfù mi ṣe bẹ̀rẹ̀ ọkọ mi. ẹ̀fúfù náà dà ládùúgbò gbogbo nǹkan tí wọ́n fojú tèmi rí láàárọ̀ mi tó ní kí n dẹ́kọ̀ọ́ kí n mọ rìn kiri bíi mọ́ṣúárì kí n mọ wáǹtí ò sọnù kiri. ọkọ mi bébì mi sweetheart tí bá la inú mi sàn nǹkan tí ojú mi rí wákè ọjọ́ tó pè mí yẹn bí ṣe ń receive call ẹ̀ tí mò ń rush pé kí wọ́n mọ̀ ẹ́ fóònù mi jábọ́ sínú omi mo tún mo sáré yọ sim card mo yọ battery pé kò gbẹ mo tún lo hand dryer tí máa fi dry irun mi pé kó lè gbé kí ṣàtẹ̀ retrieve number ẹ̀ kò ṣiṣẹ́ o àti sim card àti everything mi ò rí number ẹ̀ mo wá wà worried ibo mo fẹ́ sá sí ta ni mo fẹ́ pè wo àti gbàtàríra last nǹkan wọn easy fún mi rárá ṣorí kẹ̀kẹ́ tí mo gòkè mo fi ń pààrọ̀ rẹ̀ ní nǹkan ò rọrùn fún mi ọkọ mi jọ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ àná ká lè rẹ́ni bá ṣe rí i beg you darling ìfẹ́ ló wà lọ́kàn mi bó bá ṣe ríra aláìní mo máa ń là ó mèsè kan sweetheart jọ ọkọ mi jẹ́ ká wá gbáwọ́ pọ̀ báyìí ká lè jọ tọ́jú nǹkan tí bàbá fi sílẹ̀ gbogbo wẹ́ẹ̀fì ká lè jọ ná kẹ́yìn bàbá lè dà sweetheart i love you jẹ́ ká jọ ṣe. àríkẹ́ tá a bá gbàgbé ọ̀rọ̀ àná lóòótọ́ àkèrè ẹni bá ṣe rí mo ti foríjì olólùfẹ́ mi. ọkàn mi. thank you ẹ̀mí mi. ayé mi. ọkàn mi. ìfẹ́ mi. o ṣe. àríkẹ́. ẹ dalẹ̀. mo lérò pé ilé yín ò jìnnà sí ibi tá a wà yìí. No, like um, three streets away. Tó bá kọ́kọ́ kan street kan, ìkejì, ìkẹta, wà á dé street wa, wà á délé mi o ò sì mọ ẹnìkankan nù ra. even to bá gun bicycle kọjá mi ò notice mi ò jẹ ìwọ lè rí ká ní mo tiẹ̀ mọ pé lè bàbá ọkọ mi ní ṣe bí màá ti wá látọjọ́ ikọ́ tó kú kí wọ́n á kí wọn kọlọ́n kò forí jìnnà bá. àmín kéèyàn wọn da kájọ ṣe gbogbo wẹ́ẹ̀sì. a ti jọ bẹ̀rẹ̀ báyìí àmì kẹ́rin <laughs> ọkọ mi. jẹ́ ká celebrate you know ká mm-hmm. pop champagne. ọkọ mi. <laughs> Jẹ́ pop champagne. got it. I didn't get it. Pop champagne. we got it. Pop champagne, pop champagne, pop champagne, pop champagne. Tẹ́lẹ̀, nǹkan you go ní Everything you do to me, do you. Everything you do to me, do you. But ọwọ́ i ò tó pẹpẹ, tàgbàlagbà keep kéde, no pain. Mmm ẹ àgbè you You're the love of my life. You're the reason I'm leaving. <laughs> Everything you do to me, do you? Everything you do to me, do you? Àwọn ọmọdé ò tó kẹ̀kẹ́, ṣàgbàlagbà wá kéèké, no pain, no gain, no pain, no gain. Everything, everything you do to me, do you? tí ẹ wá fi gbogbo onílé wa hàn mí. ó oh, fi bedroom. 나 우리 일. 아, 내리, 내리, 너무 내리, 내리, 내리 너무 내리. One more ní Yes, ma'am. right kẹ́ clear everything Get our careful pẹ̀lú kí ló ṣẹlẹ̀. ó fẹ́ báyìí gbà báyìí. ló wá náwó bá ó fẹ́ já gbà it's not just a bag it's an LV To bá já báàgì owó oṣù ẹ̀yìn méjèèjì kò lè rà á àǹtí ò careful tí kankan bá bàjẹ́ nínú ẹrù mi man ẹni gbowó oṣù ni get out of my way now. ṣe pàtì ìní òde kì í ṣe birthday kí ló fàájì. <laughs> mo mọ̀ kéde ẹsẹ̀ ọjọ́ bíi mi àmẹ́ni lọ́jọ́ ọjọ́ sórí gbogbo agbègbè tí wọ́n bá ti ń jó nílùú Èkó yìí kí wọ́n débi kí ni mọ̀ sórí gbogbo ètí mo ti jó lábúlé tẹ́lẹ̀ ìyún ti dà sí àfi ẹ̀yìn báyìí tegun fi sọ ọmọkùnrin tó wà lórí ìdó yìí ó ti túnjú sí mm, ó ti túnjú sí. ó kà máa lọ sí club kiri. Ah, ó ti yá báyìí. yóò sọ ọ́ Ah, òkòtó lòun ó lórí ìbúrò yìí. mo ń try ni omi ìṣòkòtò. ó yá put down your bag eré yá. Ah, ó ti yá kí n join why not. ó yá ó yá ọlọ́ṣà ti máa lọ sí club. a ó di dandan. yẹ́ẹ̀ tí mo fàájì máa wà so. ó yá. Mm. Mm. look sexy fún wa so. ó yá ẹ̀mí mi. ọkàn mi. let's go. mama. um, sorry for the inconvenience ẹ ẹ má bínú pé mo pa fàájì yín lára nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé a ní àlejò pàtàkì kan láàrin wa lálẹ́ yìí ṣẹ̀rí ọmọọba adéwálé ó dẹ̀ fẹ́ lo gbogbo báyìí bẹ́ẹ̀ ṣe rí i so ẹ jọ̀ọ́ ẹ kọ rọra fún aláyè díẹ̀ ni o ọ̀la náà fàájì ṣì wà you can still come back ẹ ẹ má bínú nítorí ọlọ́run please ẹ kọ rọra yẹra fún wa díẹ̀ ni ẹ stop ṣe bẹ́ẹ̀. oh rasboy stop ṣe bẹ́ẹ̀ ṣájégúnlẹ̀ mofo. Leave, Tata Shoe! <laughs> Mofos. talk about wwwsin www.dotsinone.tv. Yeah, that is the place you watch the latest episode of Geneva Diary and our latest movie, TV show, Cooking Game Show of Geneva from Sin1 Production. You just subscribe to wwwsin www.sinwan.tv and guess what? You can download the app. Yeah. <laughs> it's on Google Play Store. It's on App Store. You can download it for your iPhone, iPad, Android, and enjoy yourself. Love you. wọ́n ti ní kí n má ṣílẹ̀kùn fún ẹ wọ́n ní kó má wà bímọ tí òun ọjọ́ tó ti kúrò lé ni tó wá ń bọ̀ lóru yìí. owó jì ní o fẹ́ kọ́ ọmọ nílé sùn ta. kọ́ ọmọ nílé sùn ta kí n ṣílẹ̀kùn fún ẹ kí ṣọ́ra bọ́ lọ́wọ́ mi. Oh boy, open this door with the gate. Ẹ ṣílẹ̀kùn fún mi. Open, open. Wọ́n ní má ṣe fún ẹ o. Láńre, ìwọ àti ta ni? Open the gate. Àríkẹ́ ni mà. Àríkẹ́. Bẹ́ẹ̀ ni mà. Ṣílẹ̀kùn fún Jẹ́kọ̀. Ṣílẹ̀kùn náà. Open. You're very stupid man. Uh-oh. Auntie. Ah, ah. báwo lè ṣe máa ní kán tì mí mọ́ta ẹ dẹ̀ ń gbọ́ tí mò ń gba gate ẹ lè jáde kẹ́ni kan ṣí gate mi why aunty why. you are a fool ọ̀dẹ̀ ni ẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ah, ìjọ́ wo ni wọ́n ti kúrò nínú ilé yìí tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lóru gànjọ́ yìí ó tún bọ̀ ó tún ti yó wá oníkanṣe gate ilé mi fún ẹ just like that. aunty. Eh? You call me a fool? Yeah. Why? Torí mo sòótọ́ fún ẹ. Àìsí ṣó yẹ kẹ̀sì mi mọ́ta. Mo ṣe gbà pé òótọ́ lọ̀rọ̀ tó máa sọ pé ìka ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Yeah! Ìka kò lè treat tiẹ̀ bẹ́ẹ̀ no way at all. Ẹni tí ò ní rẹ̀ ni àǹtí. Kò lè mọyì ẹni. Yeah! Yes, to pé ẹ̀yin ti tètè marry. You know, ẹ ti bímọ so ga tó mi tó tó pè ránṣẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń pè mí ránṣẹ́ àǹtí ẹni ti mọ́ta náà besides ó pẹ́kẹ́ tó marry you know kẹ́ tó bẹ̀rẹ̀ sí bímọ délé you know and ẹ̀wọ́n lè bó ṣe tóbi tó ẹ̀yin nìkan lẹ́ ń dágbé bẹ́ẹ̀ náà torí ẹ̀ náà lọkọ yín ṣe fi yín sílẹ̀ torí ìwà tí wọ́n wò yí báyìí náà ni àtàwọn ọmọ ọlọ́ṣọ́ jókòó sí lóyìnbó mẹ́ẹ̀ you know they abandon you in this big house woman you're living alone auntie yeah. àríkẹ́ lẹ́nu ẹ̀ sí mi ọlá àbàtà ní mọ́dọ̀ ṣan ọlá bàbá ọmọ òun ló mọ ọmọ yàn tí ì bá ṣe ọlá baálẹ̀ tó jẹ́ bàbá ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n tèmi tí mo romẹ̀ lára. bomi fún mi wọ àǹtí baálẹ̀ tẹ́ romọ̀ mi ẹ̀ òun náà contribute to life yìí mẹ́rin. yeah my dad invested in your life woman. yes. ó ń pa mí nítan àbí. whatever. sherry mo ṣe fẹ́ bá yín rojọ́ mọ́ ṣé torí cubicle yìí lẹ́sẹ̀ ṣàkọsí mi yeah máa jáde nílé yìí mẹ́rin i'm leaving this house tonight máa wọlé lọ kẹrù mi. wá wá wá wá wá wá mi. wọ́ ṣe bẹ́ẹ̀ tílé mi. ajá tó bá máa sọnù lọ́rọ̀ ẹ kò kí ń gbọ́ fèrè ọlọ́dẹ èmi ò ní kó má jáde nínú ilé mi o in fact ó máa jáde alẹ́ iná ọ̀dẹ̀ ni kò ní di lọ́la but tó bá ń jáde nínú ilé ò ní mú píìnì jáde bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ oh auntie, aunty ṣé torí gbogbo rags tẹ́ for me. mi gbogbo bend down select shoes tẹ́ ra fún mi right Let's see kí n má wọlé lọ́kọ mo ò fẹ́ wọn ṣe rí ilé yìí ọkọ mi ara ten of it for you. <laughs> I don't need your rag, rags it's fine mama lọ. it's okay o lè máa lọ máa lọ tiẹ̀ jáde me mi fún mi lọ́kàn balẹ̀ jẹ́ kó bọ́ta tó bá fẹ́ bọ́ta o má dìlé ẹ̀ jẹ́ ó bọ́ta but tó bá ti bọ́ta ṣáà bá mi ti géètì mi ok. yes ma. hello ọkàn mi ìfẹ́ mi ayé mi ẹ̀mí mi well àǹtí ẹ̀ ti lé mi bọ́ta lé o ti burú jù so padà wá gbé mi jọ ọkọ mi bó ṣe drop me here turn back pick me up and take me forever take me away. I love you, baby Macbell, sweetie pie, take me away. Bye, cubicle woman. You are your stupid god. Yeah. Okay, baby, more. Okay, more. Drunk. More. Okay. Auntie, ẹ dilé yín mú, ẹ dì mú. You a fool, man. Foolish. shit. You said do Foolish. Full of shit. Full. You guys are foolish, you're foolish, you're foolish. I mọ́dà more than mí ní sorry. Oh, so girl. Wọ́n má dá wọn take it easy pẹ̀lú Eru, Eru ẹrú So back bá parọ́ mọ́ máa ba gbogbo kíní The slaves, they're meant to serve me. I'm a diva, diva, diva. That's what I am, girl bàbá bá yọ ọkọ mi sí ìfẹ́ mi ti di báyìí. ìfẹ́ mi ẹ̀mí mi. àríkẹ́. yẹ bẹ̀rẹ̀. èmi ni wọ́n ṣe ń bí. o ti ní kí n mú bẹ̀rù hàn náà ó ń bá mi tó bàtà and other things. ẹ wo ẹyọ mọ ẹyọ mọ òrìṣàlẹ̀ ẹ lọmọ gbàtẹ́gùn bó bá sì wù yín sunmi kù ti ń bẹ ní ẹ̀yìn lọ́hùn ẹ bẹ́ẹ̀ bẹ̀ kẹwẹ́ bí ẹja. ṣé o kẹ́ ọmọ padà wá ṣe. ẹ̀mí mi. ẹ ṣe kíákíá kíákíá òun ti dà. àríkẹ́. yẹ bèbí. àyà máa kú ẹ o nínú yàrá bàbá àti tèmi ni wọ́n wá kó ẹrù wá ló wá ní ẹrù sílẹ̀ ní ọjà ìdìbò mẹ́kùn. wẹ́wọ́ ló sọ pé kí n mú bẹ̀rù mi wá síbi náà. èmi ní kí ìwọ mú hu ẹrù tìyẹ wá sí àyè ó rí wípé orí ẹ ti dàrú. Ah. Ah, àríkẹ́ olójú òfin ríran ah, lẹ́nìí máa bá ẹ fà àríkẹ́ máa bá ẹ wọ lẹ́ni yìí ni kò ní dọ̀la. what's your problem Masu? Ah, òun gbọ́gbọ́ ló béèrè fún yìí. prince hmm? take care of the ni problem yìí. mo ti bọ́. ìwọ náà ló ní kakẹ́rù wá síbi láì kí ló ń ṣe é. jíjà ń bá mo ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ gbé mi sọ̀rọ̀ rẹ fún un ó ní pé eh, ká eh. sí London or something. àríkẹ́ jẹ́ bèbí. bí olóòlù bá ń lu aṣọ ká ká ká tó bá tó àkókò kan ó máa ń lu ya ni màá wá lu gbogbo ara ẹ̀ báyìí eh? ara ẹ̀ á màá wá ata lọ́pọ̀lọpọ̀ màá bá ẹ fi ṣe àbí ṣíyà ah! ah, àríkẹ́ bẹ́ẹ̀ ìyá dé. kí ló dé èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ìyá dé. Àríkẹ́ tí mo bá sọ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí yé mi irọ́ mo pa àbí kí mo wá fẹ́ jẹ́ tí ìlú àmọ́ ọ̀nà ọ̀fẹ́ mi dákun wàásù àbí kí ló ń jẹ́ get lost kúrò wájú mi àbò tó fẹ́ nà mí again ni. Ah, nà ẹ kẹ mi ò ṣọwọ́ mi sókè lóbìnrin rí kò yé mi náà mi ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ àbí báwo ni màá ṣe wá máa nàwọ́ ọ̀fẹ́ mi bí ìlú brigade. ọlọ́wọ́ ajá fún ẹ pé mo lé ọ̀kọ̀ọ̀kan torí ìfẹ́ tí mo dẹ̀ ní sí mo ṣe fi ọ̀dọ̀ àǹtí mi lẹ̀ ó wá lù mí bí bàrà. ẹ̀mí ajá fún ẹ àríkẹ́ mi ò gbọ́dọ̀ nà fẹ́ mi ayé mi ọrùn mi ẹni bí ọkàn mi àríkẹ́. kò sí lọ́jọ́. mo gbà ó yá gbà kó lọ fi tọ́jú ara ẹ̀. ìfẹ́ mi. ayé mi. èmi mi. ọkàn mi o gbogbo tí mo ní láyé ni mi ò tí ì rọ́wọ́ ẹ̀ fi mí lẹ̀ mi tí ì rọ́wọ́ ẹ̀ rárá. àríkẹ́ ń bọ̀ ọkàn mi. ẹ̀mí mi. ó yá tún gbà tó bá ti pé kó sọ o gbogbo ohun tí mo ní ìwọ ló ní. kò tí ì pé ó ń pé bọ̀. àríkẹ́ àríkẹ́ ayé mi ìwọ ló ń jẹ́ kákọ́ mi pọ̀ ń gbòòrò. ó ń pé bọ̀ kò tí ì pé. àwọn ìyá tún gbà sí. èmi mi. ọkàn mi ṣó ti pé báyìí. ti pé. ọkàn mi fífún mi fífún mi òun tún dà bóyá fífún mi kò ṣe ayé mi ẹni bí ọkàn mi pẹ̀lẹ́ ṣó ti gbọ́ pẹ̀lẹ́. ìfẹ́ mi ọwọ́ yìí dà ọwọ́ ìdáná. ọwọ́ mi tún rèé yá àdìkẹ́ dìde sí mi. owó yẹn ò tó. ó máa tó máa tún bẹ̀rẹ̀ fi kí ló dé tó ṣe jẹ́ pé omi tútù lẹ fi ń wẹ̀ nígbà tí omi gbóná wà. omi gbígbóná eh, ọkàn tèmi ò tiẹ̀ sí bẹ́ẹ̀ torí tí mo rò ó pọ̀ ayé <laughs> omi. ó dáa bu omi gbígbóná díẹ̀ sára kó o fi wẹ̀ kó kó gbogbo àwọn aráalé sí wàhálà. kí n bu omi gbígbóná sára ah, ìyẹn kéré nínú tọ́lọ́run lè ṣe ah, ó ti yá. bá ṣeré ni ẹ o ẹ Mrs. Ẹ̀bùn ló sáré pè mí pé ọ̀gá ń pariwo láti inú ilé nígbà tí mo máa débẹ̀ bedroom náà wà bàtà ṣá máa bá wọn ta rere ò ń ṣe náà domi gbóná sára. odò mi gbóná sára ọkọ mi. kò sẹ́ni tó yé. odò mi gbóná sára ìfẹ́ mi. wọ́n da omi gbóná sára wọn. èmi mi ohun gbogbo tí mo ní láyé ni kí wàá ní dókítà sọ báyìí. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ara wọn ti balẹ̀ dókítà lára wọn tiẹ̀ ti ń balẹ̀ gan because ìgbà tá a máa gbé wọn kúrò nílé mm, mm. bí ewúrẹ́ náà ṣe ń ké. máa máa. Mm. very stupid orí ẹ ti yí ọkàn mi orí ẹ ò pé o ọkàn mi ké bí ewúrẹ́ wo ẹ má pàfẹ́ lóbi ìbò fún mi ṣé òun jẹ́ bébì kò mọ ìyàtọ̀ omi gbóná àtọ̀mí tútù ó ṣe máa dán mi gbóná lura mo mọ gbogbo plant ẹ bó ṣe máa jogún ẹ lòun wá báwo ni ọkàn mi ẹ̀mí mi ṣe máa domi gbóná sí rẹ̀ lára is it baby kò mọ̀ yàtọ̀ omi gbóná àtọ̀ omi tútù ni what are you saying ìwọ ló domi gbóná sí lára o ti rò bóyá máa kú. Eh, eh, listen listen èmi ni mo serve bàbá wọn títí tí bàbá wọn fi kú táwọn fi jogún bàbá wọn tí mo bá fẹ́ jogún bàbá wọn ni máa jogún kàn ń ṣàwọn. bébì mi ẹ̀mí mi o ní láti eh, sọ. dókítà ní ah, ah, hmm, kò máa fọwọ́ kún un dókítà ní wọn ní kẹ́nìkan máa fọwọ́ kún rí wọn ó dangerous. Hmm. tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ Hmm. tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ you smell your bum mofo. ẹ̀mí mi ah. pẹ̀lú ọkọ mi. ó ga hmm, òye mi náà omi tútù ni mo fi ń wẹ̀ bó ṣe wá domi gbóná mọ́ mi lọ́wọ́ kò yé mi láìsí nìkan gùsì. omi kan gùsì gan kò lè jọ ẹ tó yẹn ìfẹ́ mi ìgbà tí mo wọnú hospital yẹn i was scared tí mo wọnú wọ́ọ̀dẹ bí mo ṣe rí àyà ibà mo rí bomi ah kí ló lè tó ibà ọlọ́kọ mi ṣe máa domi gbóná lura I was in shock baby ẹ láì ṣe baby báwo ló ṣe máa domi gbóná lura wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun nǹkan ló ti yé òun sìn ẹni tó bá rí ẹ̀ńgbà yẹn tó rí ń sìn kò ní believe Ọlọ́run ní jẹ́ ká rírọ ẹ̀mọ ọkọ mi ẹ̀mí mi ohun gbogbo tí mo ní láyé mi ọkọ mi pẹ̀lẹ́ mi mi kí ló máa jẹ jẹ́ kí n lọ rọ́ọ̀ṣì boy Joseph yẹn up ṣe máa tún fẹ́ fruit salad or what do you want. Joseph ah, jẹ́ lọ bá. ìfẹ́ mi dúró sórí olórí ni wọ́n ọba lè ní olórí kan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe wàhálà nínú ilé ọba jẹ́ kémi lọ bá Joseph kó lè tẹ̀ bá aṣọ oúnjẹ fún ẹ ní ah, kíákíá. Ah, ṣé mo sọ pé ojú kọ́ mi láti jẹun ni wọ́n ti anyway tó bá fẹ́ treat me like a queen no problem ó lè lọ. ó di dandan wàá tọ́jú ẹ láti gbọ́ ọ̀yà give it to me. mo ń bọ̀ ṣe ti gbọ́. ìfẹ́ mi ayé mi ẹ̀mí mi ọkàn mi. I love you. mo ń bọ̀ ṣe gbọ́ jókòó mi. pẹ̀lẹ́ má ṣe wàhálà o. all right. sí gòsì ah, ah, ah. ẹ̀rọ sà ẹ̀kú iṣẹ́ ẹ̀sà kíṣìn náà ni ẹ wo lèyí tó ń ṣe mò ń lọta ni sà ò ń lọta bẹ́ẹ̀ ni sà á tẹ ìkúrú ló ń fi kíní yìí lọ bẹ́ẹ̀ ni sà bá a ṣe máa fi ń lọ nìyẹn sà bẹ́ẹ̀ ṣe fi lọ nìyẹn bẹ́ẹ̀ ni kí lè fẹ́ ṣe mo fẹ́ lọ ni. àìrò ẹ̀ lè lọ sáà ọgọ gbọ́dọ̀ rí yín bẹ́ẹ̀ ta lọ̀gá mrs ẹbùn ni ẹ ṣáàfẹ́ kó bóbìnrin ṣáàpò ṣe bí ìgbà tó ń ríṣẹ́ ṣe lọ́wọ́ òun lẹ́yìn ń pè ní mrs ẹbùn ṣùgbọ́n ní ìsìn tí mo bá dá dúró tí mo fi ránṣẹ́ sílé sọ́dọ̀ àwọn ọmọdé tí wọ́n bá ń pe ìyá rẹ̀ ń kọ́ ó yọ tó bàbá rẹ̀ ń kọ́ oyòtò ìgbà yẹn gan ni ó wàá mọ̀ wípé òun ti sọ̀rọ̀ àwọn daláwàdà gẹ́gẹ́ bí àwọn ọmọdé bí mo ti ń wọ ìyọ̀yà ìta. orí bẹ́ẹ̀ sà. mo ní o bàtà. ẹ má bínú sà. àfi bí eégún ẹlẹ́rù. fa wèrè lọ́yàn báyìí. <laughs> ìfẹ́ mi. Sky Lolo. ìgbésí ayé burúkú líle yìí bẹ́ẹ̀ èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ ah, Ọlọ́run màá wá ṣàánú mi ọ̀rọ̀ yìí ò yé mi. ọ̀tọ̀ màtúnlé léèkẹ́ ara tuntun rèé àmọ́ Mrs. Seven ṣé ó dẹ̀ dá ẹ lójú wípé Adéwálé ṣe gbogbo ohun tí o kà sílẹ̀ yìí. Ah, dadi tí n bá tiẹ̀ fi òkú nìkan náà parọ́ mọ́ tí n bá tiẹ̀ parọ́ ti ìyàwó ẹ̀ tó dàtà lù sára èwo ni títí ẹ̀ tó fún ara ẹ̀ bọ́ sínú iléèwẹ̀ tó ṣí omi gbóná lé ẹ̀ lára tó bẹ̀rẹ̀ sí níbo rẹ̀ láì ṣe wúrẹ́ tó fẹ́ fi sóúnjẹ lé olóúnjẹ. Ah, ah wonderful àbí ìṣe yín nínú ilé yẹn ni kò tí ì mọ́ lára ni. ṣe rí èyí tí ó ṣe tó tiẹ̀ tún wáyà mí lẹ́nu jù òun tí prince lọ gun fẹ́ǹsì ilé ex governor tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa tó lọ gùn ah, ah. Oh. meanwhile fẹ́ǹsì nílé yẹn electrical wire wà ní gbogbo ẹ̀ ni ló ń gùn náà ń sọ fún lónìí rárá wọn fẹ́ gùn sẹ́ẹ̀ òun fẹ́ wọnú ilé yẹn sẹ́ẹ̀ ọpẹ́lọpẹ́ búkì òun ló bá wa fà wálé òun nìkan ló gbọ́rọ̀ sí lẹ́nu níjọ yẹn ibi táwọn ikọ́ làbá máa wú. Ah, ah, ah, kí ló fẹ́ lọ ṣe mẹ́. kò yé mi dáàdi ìyẹn náà ni ò yé mi sa. ó fẹ́ pààyàn sí yín lọ́rùn ni. ó ní mo ṣe ní pé kí n wá sọ fún yín ẹ dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ipò mi nínú ilé yẹn tí anything bá go wrong Mrs. Ebuni tí nǹkan kan bá ṣẹlẹ̀ Mrs. Ebuni ó mo ṣe ní pé kí n wá pè yín kí n sọ fún yín mi ò dẹ̀ lórókun ẹjọ́ mi ì lé ọwọ́ tí mo fẹ́ ká sẹ́yìn lọ́dọ̀ ìjọba ó mo ṣe ní kí n wá sọ fún yín sà toró ń déwájú ìdẹjọ́ ń dẹ̀yìn dasọ. kò burú mo ń láti tètè wá nǹkan ṣe sí i. What's up, nigga? I'm cool. Mm. You like am? Mo too fine, too sexy. Of course. Mm. Okay. Nínú yẹn, kí ló bá àtọ́ bá súnmọ́ Coca. ká ṣe sókè kó ká ọ̀pọ̀ tó wà lábẹ́. Eh? Mm. Come on, nigga, just go. Go and do it. Let's go, go.